ọba tí ó sọ wa bí ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ṣe nù tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí a lórí adífi jabir ibn abdullah qala naha nabiyu sallallahu alayhi wa sallam anil mukhabara wal muhaqala wa anil muzabana وعن بيع الثمر حتى يبدو صلاحها وأن لا تباع إلا بالدينار والدرهم إلا العرايا حديث جابر ابن عبد الله عنه باكيو يونسي أني النبي صلى الله عليه وسلم أقف وكياتا عجتنقني مخابرة مخابرة أني كي إيا قني إليه tí wọ́n lè ro tí ẹlòmíì sì ní òun àgbẹ̀ lóhun fẹ́ roko òun nílẹ̀ so ẹni tí ó roko yóò gba ilẹ̀ lọ́wọ́ ẹni tó nílẹ̀ kò wá ní fún lówó ohun tí nǹkan oko yẹn bá mú jáde ní ó sanwó ṣùgbọ́n wọn ò ní wọn ò ní dá nǹkan tí wọ́n tí ó gbà lọ́wọ́ ẹ̀ tí ilẹ̀ yẹn bá jẹ́ bí hundred by hundred yóò wà ní fifty by fifty wọ́n tó wà lágbọ̀n bí títẹ ní orúkọ ni fifty by fifty tó wà lágbọ̀n bí títẹ ní ó títẹ ní ó nílẹ̀ ni so ni wọ́n pè ní al bákan náà anabi sallam ó kọ̀ fún wa lórí muhaqala muhaqala ó ní. Kata wheat wheat yẹn tó bá wà ní orí igi wọ́n ń pè ní ṣíńpọ̀ àbí kọ́m lọ́wọ́ nù kìíní ẹ̀ káwá ta pẹ̀lú wheat tán ti tán ti harvest tó ń ti di seed láì jẹ́ pé a máa kí ni ah, eh, òṣùwọ̀n èkíní kejì wọn bẹ́ẹ̀ ni anẹ́sà sallam kọ́ fún wa kátàjà muzabana almuzabana ó ní èyí tá a sọ̀rọ̀ rẹ̀ ránà ta ni ó ní kátà nǹkan tó yẹ pé àmì ní oúnjẹ tó yẹ pé oríṣi kan náà ni kátà pẹ̀lú èyí tó ń bẹ lórí ibi àti èyí tí wọ́n ti wọ́n ti wọ̀n láì jẹ́ pé a mọ̀ kí ni òṣùwọ̀n èkíní kejì wọn. bákan náà wà ń bẹ́ ìsámọ̀rọ̀tì hatta yabdu salahuha ànábì kọ́ fún wa káta igi èso síwájú kí àlàámà pé igi náà ti da èso náà ti da káwá tagi náà síwájú ẹ̀ ànábì sàlám kọ́ fún wa. وأن لا تباع إلا بالدراهم بالدينار والدراهم tí a bá fẹ́ ra nǹkan kára pẹ̀lú owó aida dirham àbí dina so tá a bá ra pẹ̀lú owó tá a bá fẹ́ ta nǹkan káta pẹ̀lú owó ká fi owó ta níta àti tàyẹ ká fi ra níta fẹ́ ẹni ó fẹ́ èrè pupa tó sì ní èrè funfun kọ́ta èrè funfun kọ́ gbowó kó wá fowó náà ra èrè pupa ẹ má ṣe pàṣípààrọ̀. pàṣípààrọ̀ yẹn tẹ́ bá ṣe ó di dandan kó jẹ́ pé déédéé ni ó máa jẹ́ àjẹ́ pé kò sì ní sí àti ní ìlà ní ó wà fún wa lọ́wọ́lọ́wọ́ ni so eléyìí ni ohun tí àdéhìí tó ń sọ̀rọ̀ ọba bẹ́t ọ̀rọ̀ rẹ̀ tó ní náà nàbí sallallahu alayhi wa sallam anil mukhabara ní pé sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ká ṣe owó muhabara àwọn afáàní hiya al-ardu al-layyina al-qabilatu lizzar oníkéyìn ó ní ilẹ̀ tó dáa tó lè tí èso lè wúlú ẹ̀ dáadáa àbí kí nǹkan ọ̀gbìn tó lè yọ́ mbẹ̀ dáadáa والمراد كراء الأرض لزراعتها ونكايا للو بهاية بأن يكون لمالك الأرض جانب من الزرع muhaddad ipe ẹni ó dilẹ̀ òun ní agbọ̀n kan nínú nǹkan oko náà ẹni tó tó tó rolẹ̀ òun náà ní agbọ̀n kan níbi oko náà bẹ̀tù wọ́n ti wá wọ́n ti specify rẹ̀ pé èyí tó wà lágbọ̀n maybe west òní ti olóko èyí tó wà lọ́gbọ̀n south òní ti onílẹ̀ so wọ́n ní oníjẹ́ mukhabara imam nawawi rahimahullah òun ní hiya mu'amalatu ala al-ardi bi ba'di ma yakhriju min al-ardi min az-zar'i kathulusi aw rubu'i aw ghayri dhalik òun ní kásòwò lẹ̀ pẹ̀lú ẹni tí ó roko pẹ̀lú pé ntọ́ba jáde nínú oko yẹn ni ó fi sanwó káwa specify pé bóyá one over three àbí one over four òun ní ti olóko ẹni tó roko ìyókù ni ti tiẹ̀ tó ń ti pé ẹni orúkọ yẹn náà ló máa gbogbo nǹkan ọ̀gbìn pátá àtọ̀dọ̀ rẹ̀ ló máa ti wá ó ní wọ́n ń pè ní mukhabara àpèjúwe an yakula zara'tuka ala an yakuna bi sharqil arda wa laka mo fún ọ nílẹ̀ kóró ṣùgbọ́n tó bá ro tán èyí tó ń bẹ ní agbọn ọ̀tún títẹ̀ mí ni èyí tó ń bẹ ní agbọ̀n òsì ní títì ẹ̀ wọ́n ní fala yajuzu kò tọ́ ká ṣe bẹ́ẹ̀ li jahalati wal gharar torí pé àmọ́ kí ni tí ó máa jáde bí òkú náà bákan náà rísìkì ni kí ni rísìkì ẹ̀ torí pé ilẹ̀ yẹn kò sí ìta ní assurance pé ẹ̀gbọ́n ibi tí ó dà ní a sì ní assurance pé gbogbo ẹ̀ ní ó dà tó bá yẹ pé agbọn ọ̀tún ló dáa tágbọn òsì ò dáńkọ́ ẹni oroko ó ti ṣiṣẹ́ lásán orí nǹkan kan jẹ tó bá wá jẹ́ pé agbọn ọ̀tún àbí agbọn òsì ló dáa agbọn ọ̀tún ọ̀dá a jẹ́ pé ẹni ó fún ni ńlẹ̀ òun náà láǹfààní kankan so risk wà nù ẹ̀ bákan náà aljahala àìmọ̀ specific kí ni ti a san lórí ti a fẹ́ gbà. لأنه قد يكون المحصول كثيرا من شرقي ó lè jẹ́ pé n tí tá best lágbọn ọ̀tún kọ́ pọ̀ ju agbọn òsì lọ so níbí a ní certainty mélòó ni tí a fẹ́ fi sanwó lẹ̀ tààrò ibi ni n tó fà sí anabisa asálà fi kọ̀ fún wa ká ṣerú owó báyìí wal muhaqala wọ́n ní almuhakala bẹ́ẹ̀ olùkíntọ́tì àwọn ìkọ́m ìfì sùnbùlì ha oníkàtà wheat ní ara kìíní ẹ̀ tó wà gbòǹgbò rẹ̀ kí ni wọ́n ń pè é ní yorùbá wọ́n pè ní zangarniya ní hausa àbẹ́rẹ́ ẹ̀rí èèmọ̀ àmọ́ hausa àmọ́ bí yorùbá náà. الله الله أكبر so kíní gbòǹgbò rẹ̀ yẹn ó ti wà ń bẹ̀ àti yọ so báwo la ti lè mọ iye múdù tó máa wà ń bẹ̀ a lè mọ̀ bí hímpọ̀tì sọ fíyàtì èyí táwa fi sanwó ni another week èyí tá a ti harvest tó sì ti da ìyẹn á mọ múdù mélòó ni but eléyà lè mọ̀ so nígbà tí pé jahala wà ń bẹ̀ ìdínú tí anabi sàlám fi kọ̀ fún wa kàtà àwọn míì wọ́n ní. هي بيع الزرع على شخص ببر محسود يابس ونكتا آه إنكوكو تأتي عفيس بلو إيه تأتي عفيس نعم وقيل أن يبيع حقله على آخر بحقله أو مي وني المحاقلة ونكني أوكو كي نوني أوكو كواني مفيوكو ري راوكو تمي ìpè oko tí wọ́n ní òfin ra títì ẹ àbí òfin títì mi so ká ṣe pàṣípààrọ̀ kò sí àǹfààní nínú ẹ̀ torí pé a lè mọ kí ni ti ń bẹ nínú oko ìkíní kejì báwo nílẹ̀ náà ṣe rí kí ni àǹfààní tí ó jáde so ìyẹn náà wọ́n ní àpèjúwe indi mazraa wa indaka mazraa ìwọ lóko èmi náà sì ní fa bi'tuha alayka bi mazra'atika. mo wá ta fún ọ pẹ̀lú ti tèmi wọ̀kìlá ọmọ búrú gbogbo wọn sì ní irú oúnjẹ kan náà ló wà nù ó jẹ síìdì ni kò yẹ ṣe pé bóyá ntọ́ wà nù eléyìí yàtọ̀ sí ntọ́ wà nù so tó bá tiẹ̀ wá jẹ́ pé ìyàtọ̀ bá ń bẹ ìyẹn ọsẹ pẹrẹ gẹ́gẹ́ bíi pé oko tèmi àwọn náà ní ìsìn oúnjẹ ni wọ́n lóòótọ́ ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn so irú yẹn there is no any problem in that lópin ìgbà tó bá ti jẹ́ pé èkíní kejì wọn tààrọ́ bí ó wọn bẹ lára lọ́dọ̀ wọn. wàhálì muzabana almuzabana àtàlàyé ẹ̀ lánàá nínú àwọn tá a ṣe lálàyé ni pé wọ́n ní almuzabana yíya bẹ́ẹ̀ òṣè láyé àdàmú kílò oníkàtà máa kíni kílò rẹ̀ àwọn wọ́sùnù àbí múdù mélòó ni àwọn àdàdù àbí ká àmọye rẹ̀ tó bá yẹ pé tó máa ń ka iye ni gẹ́gẹ́ bí irú iṣu àbí kankana àti irú àwọn nǹkan báyẹn bí ṣéyìn min jíǹsì ká wá fi nǹkan míì jọ pé jíǹsì rẹ̀ ni pé táìpù tiẹ̀ náà ni òun la máa fi san léyìí tó yẹ pé a máa ádàdù òun a sì máa kílò rẹ̀. وعن بيع الثمرة حتى يبدو صلاحها أسكو فيها كتا إن كوكو títí tí àǹfààní oko yẹn ó fi hàn yí pé ó ti pọ́n ó ti dá káàtà síwájú rẹ̀ kò tọ́ eléyìí náà àlàyé ti síwájú nú ẹ̀ anamisa asala wa sọ pé wàá látùbá ìlà bìdìínà a gbọ́dọ̀ ra oúnjẹ àfikára pẹ̀lú owó tí a bá ní ètò àfẹ́tà kátà ká gbowó tá a bá ní ìta fẹ́ rà ká fowó ra èyí tá a fẹ́. illa al-uraya àyàfi uraya exception one day so exception yìí al-uraya bó tilẹ̀ jẹ́ pé báàbù tiẹ̀ ń bẹ níwájú hops èyí ni pé tó specify lórí ẹ̀ báàbù al ṣùgbọ́n síwájú rẹ̀ kí ni tí wọ́n ń pè ní uraya jam'u àríyà mushtaq min at oni kí nǹkan wà ní òhò àlàárọ̀ tààrí oni kí nǹkan wà ní òhò kó má sí nǹkan kan pẹ̀lú ẹ̀ wọ́n ní kí ló fà tán fi pé òwò náà ní tààrí lẹ́ànà àríyàt and hukmi báfil bustan torí pé òun jáde ló nìkan nínú ìdájọ́ àwọn nǹkan oko òun nìkan dá torí pé rúkṣọ̀ ní ìdẹ̀kùn lásán ni òun náà kì í ti kó ṣùgbọ́n dẹ́kùn ni and then kí ni kí ló fà tán fi ṣe ìdẹ̀kùn rẹ̀ torí bùkátà àwọn èèyàn ó ní nǹkan kan ní gbà mí tọ́ pé a máa ń bùkátà sí i bíi káníkàwọn èèyàn gbọ́dọ̀ máa jókòó ní gbọ́dọ̀ máa jókòó majlis mọ́ irú àwọn ìjókòó báyẹn àwọn èèyàn bùkátà sí i bẹ̀tẹ́ wọn bá lè sọ àwọn aburú tí mẹ́ńbẹ̀ kò sáburú nù ẹ̀ bẹ́ẹ̀ ni irú ọjà báyìí nígbà míì àwọn nǹkan oko àsìkò ni. Bani, àsìkò tó bá ń jáde ó ní bó ṣe máa rí tí àsìkò rẹ̀ bá ti lọ ó tún ní bó ṣe máa rí ká fi iṣu ká fi ṣe àpèjúwe iṣu tuntun àti iṣu ẹ̀gbẹ́ ó yàtọ̀ síra wọn bùkátà wá sí yàtọ̀ síra wọn nǹkan fi eléyìí ṣe yàtọ̀ sí eléyìí ó lè jẹ́ pé eléyìí yẹn ló dáa fún ó lè jẹ́ pé eléyìí yẹn ló dáa fún èmi wá ní ẹ̀gbẹ́ nílé tuntun sì ti jáde mo ní ìdí tuntun láti jẹ kì ṣe láti fi gún yán so now nísìn síwájú kí n tó rí tuntun rà àti tí n bá lówó tí n bá wá lówó tí mo sì níyì àti jẹ mo sì lẹ́gbẹ̀ẹ́ mi kò sábúrú kọjá pé màá fún ẹni tó ní tuntun ní ẹ̀gbẹ́ tèmi òun náà fún mi ní tuntun láì fi àjùlọ láàrin àwọn méjèèjì bákan náà wọ́n ní ó láti jẹ́ pé ó ń tọ̀ náà fẹ́ jẹ́ ni tí kì í bá ti kọ́ fẹ́ jẹ́ pé yóò kó pamọ́ kò tọ́ torí pé tó bá kó pamọ́ ó tún padà di yóò tún padà di ẹ̀gbẹ́ náà ni so wọ́n ní bùkátà yẹn dẹ̀ ni wọ́n ti specify iye tó lè jẹ́ kì í ṣe pé ká wá ra àpò ká ra di eh, pickup kan iṣu ẹ̀gbẹ́ pẹ̀lú pickup kan iṣu ẹni ọ̀ra pickup iṣu àmọ́ pé kò ní jẹ bóòdì fámìlì rẹ̀ ṣe tó tó fi jẹ iṣu pickup kan so ìdí nù náà fi specify ohun tí èèyàn lè rà ṣùgbọ́n tí àsìkò tabadé báàbù rọ̀ ya a wá ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé so nínú mùsàbẹ́lẹ̀ náà ni kára oúnjẹ pẹ̀lú oúnjẹ bẹ̀t wọ́n ṣe specify rẹ̀ torí pé bùkátà àwọn èèyàn wọ́n wá ṣe iye téèyàn lè rà kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ náà. so eléyìí ni uh, ohun tí àdìsí mú wa bákan náà gẹ́gẹ́ bí ẹni oní dẹ́bínú tuntun àti èyí tó ti gbẹ tó náà nídìí àti jẹ tuntun tí ó sì lówó tó fẹ́ ra eh, tó sì ní ẹ̀gbẹ́ lé ó lè fi gbígbẹ yẹn ó fi chẹ́ǹdì tuntun ṣùgbọ́n ó láti ní specify òṣùwọ̀n tó láti ṣe so pẹ̀lú ipe bùkátà ó ní fún jíjẹ ni kò ní fún nǹkan ní ìyókù bákan náà lọ gbogbo àwọn oúnjẹ tí wọ́n bá máa ń ní àsìkò báyẹn now hadith ẹlẹ́ẹ̀kejì an abi mas'ud al-ansari رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى عن ثمن الكلب ومهر البغي وحلوان الكاهن حديث عبد الله عبد مسعود الأنصاري الله باكو يونسي يقول النبي صلى الله عليه وسلم أقف و نقا هو تعبا نقا قيا تجا أنتم تجا تنبو سوو يا حرام ومهر البغي obìnrin tí owó tó ń san fún yẹn owó haram ni wàhùnwánù káyìn ẹni ọlọsọdọ bàbá aláwo àbí bàbá yẹn wò owó tó fún bàbá owó haram ni so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní tí àdìsí ìkójọ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé annahu sallallahu alayhi wa sallam naha an thamani kan ó kọ̀ fún wa nípa owó tí a gbà lórí ajá àwọn àwọn ni wọ́n kọ̀ fún ẹni tí ó tajà náà kọ̀ fún ni àbí ẹni tí ó rajà wọ́n láwọn méjèèjì náà ni ibi tí ẹni tí ó ra ajá tó fi lè yọ ni pé ó ní ìdí ajá àti tiẹ̀ fún tí ṣẹ̀ríà tó ṣe ní ẹ̀tọ́ ni gẹ́gẹ́ bí ọdẹ ṣíṣe àbí sísọ oko bẹ̀tùkọ̀ wà á lájá ẹlòmíì lájá ńlé ó sì ti bímọ bọ́ńlájà yìí tèmi náà lọ tọ́jú ẹ̀kọ́ máa bá ń ṣe nǹkan báyìí ó ní rárá o àfi tí n bá sanwó mo sì ní ìdí ẹ̀ so mo lè sanwó kí n rà á òun ló lẹ́sẹ̀ lọ́rùn torí pé ajá kì í ṣe ń tà máa ń tà tọ́ọ̀bà bímọ mélòó ni ó bì ó lè bí mẹ́ta mẹ́rin márùn so tọ́ tí báwọn bá dàgbà kí ni tọ́ọ̀ bá fẹ́ máa ṣe kọ́ máa fi ajá márùn ṣe wàhálà ní fún ọ̀gá fún rẹ̀ so kì í ṣe nǹkan owó ẹni tí èèyàn máa fáwọn èèyàn tó bá ní àǹfààní ẹ̀ ni so ó ní ó ní ẹsẹ̀ lọ́rùn so anisa asalam ó kọ̀ fún wa ká tajá àbí ká gbowó lórí ajá àyàfi èyí tó bá jẹ́ ti ọdẹ ṣíṣe níbi haram ni títajá haram ni kéèyàn ò ní ajá lé láì jẹ́ pé pẹ̀lú tí ṣẹ̀ríà bá gbà. so àìtọ́jú ajá kásàmà fájá ní oúnjẹ lásán báwọn torí pé ajá tí ń bá fẹ́ jáde ń wà mú ajá lẹ́gbẹ̀ẹ́ àjọ máa lọ pẹ́ẹ̀tì náà ń pè é so gbogbo ìsẹ̀ní ẹ̀sìn Islam kò gba eré ṣíṣe àti tí ò láǹfààní náà àwọn afá àwọn ṣe ìyapẹ́ ẹnu lórí mas'ala ọ̀rọ̀ ajá yìí àkọ́kọ́ nú ẹ̀ ni pé àwọn kan ní annahu la yasihu bay'uhu wa la yahillu thamanuhu sawawu al-mu'allam aw ghayru mu'allam ipe kò tọ́ ká ta ajá ká gbowó lórí ẹ̀ kódà bó jẹ́ èyí tá a ti kọ́ láti fi ṣọdẹ àbí èyí tá a kọ́ láti fi ṣe sọ oko a gbowó lọ́wọ́ ẹ̀ haramu ni.

ọ̀rọ̀ anẹ́sà sẹ́lẹ̀ tó ní thamanul kalbi khabith ipe owó tá a gbà lórí ajá ẹ̀gbin ni owó ẹ̀gbin ni wa mahrul baghi khabith owó tí ọkùnrin san fóbìnrin láti fi bá lò òun náà owó ẹ̀gbin ni tó ń tà sí pé lẹ́gbin haram ni kọjá pé àátà àbá fi wá àǹfààní látàrí hadith kejì oní hadith abdullahi ibn abbas ọlọ́run bá kó yóò ní ṣe yóò ní anisa asalam náà rasulillah sallallahu alayhi wa sallam an samanin kẹl anisa asalam kọ̀ fún wa nípa owó ajá wa ìjà ayatollah samanin kẹl ẹni ó fún ni lájá tó bá wá láti wá gba owó ẹ̀ fọmùlà àkàfà òtúrọ̀ kéèyàn bú ẹ̀pẹ̀ kó dà sí lọ́wọ́ àti gbajá a sì ti ṣòwò ọwọ́ wa gbogbo ajá rẹ̀ ànábì ní ká bu èèpẹ̀ ńlẹ̀ ká dà sí lọ́wọ́ so automatically ó ti fi hàn pé haram ni torí pé a ti gba ntọ́jẹ́ ti tiẹ̀ káwá sanwó wọn ni a má sanwó fún un torí pé tá a bá sanwó fún àti fún un náà ní haramu jẹnu kuma ọlọ́run ní ta'awanu ala albirri wattaqwa wala ta'awanu ala alithmi wal so eléyìí ni ẹ̀rí tí àwọn tí wọ́n ní haram ni kódà bó jẹ́ mu'allam ni èyí tá a ti kọ́ láti fi ṣọdẹ àbí èyí tá a kọ́ láti fi ṣe àròkọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé yasihu bayul qalb àkàwọn kan ní ìsàbùrú nù ẹ̀ a lè tajà eléyìí ni mazhab àbí hanifa wọ́n ní ìdí tí wọ́n mú sẹ́ẹ̀rí ni pé àǹfààní bẹ́ńbẹ́ so gbogbo tó bá sì ti jẹ́ láǹfààní nú kò sábúrú kàtà naam ọwọ́ ẹ̀rí tí wọ́n nìyẹn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé yajuzu bay'ul kalbi sayd duna ghayrihi wọ́n ní ẹja ta ní tó yẹ pé ẹni ó fẹ́ ara ajá yẹn ó fẹ́ fi sọ dẹni kò sábúrú kàtà àbí ajá ta tiẹ̀ ti kọ́ bí wọ́n ti ń sọ dẹ táwa fẹ́ tà á lè tà yọ torí pé òun láǹfààní tí wọ́n fi ń ṣe torí pé wọ́n fi ń ṣe ti ṣẹ̀ríà Islam tó gbà láti fi ní ajá ni so eléyìí nínú àwọn afáàtàn tó ń tẹ̀lé eléyìí ní apá àti náà yìí kí ni ẹ̀rí wọn wọ́n ní anabisa salam sọ pé náà samanil kelbi illa kelba said ipa anabisa salam kọ̀ fún wa láti gba owó lórí ajá àyàfi ajá tá a fi ń ṣọdẹ bákan náà àdìsí Abu Huraira ọlọ́ọ̀bà kó yọ́nú sí pé anabi sallallahu alayhi wa ó ní maktana kelban gbogbo ẹnikẹ́ni tó bá ní ajá ńlé fa innahu yanqusu min amali kulla yawmin qiratun gbogbo sẹ́ẹ̀rẹ́ tí ń bá ń ṣe yóò máa dínkù ìdínkù tó tó qirat qirat yẹn nínú ọ̀rọ̀ janaiz wọ́n bí anabi sàásálà léèrè pé kí ni qirat ó ní gẹ́gẹ́ bí títóbi eh, òkúta òhùdù so irun tí ládàá tí wọ́n bá ṣe tí wọ́n máa dínkù ní lójoojúmọ́ nìyẹn illa kalbir harfi aw mashiya àyàfi ajá tá a fi ń roko àbí èyí tá a fi ń daran so wọ́n ní ẹ̀rí àwọn nìyẹn but e-, èyí tó tẹ̀wọ̀n jù ó ní ọ̀rọ̀ alákàkọ́ pé haram ni kàtàjá yálà ajá tí wọ́n fi ṣọdẹ ni àbí èyí tí wọ́n ní fi ṣọdẹ ká gbowó lórí ajá haram ni so téèyàn bá lájá ńlé tájá bímọ ọmọ rẹ̀ kí ló fẹ́ fi ṣe fáwọn tó bá ní ìdí ẹ̀ torí pé kìí ṣe níta máa níta níta máa fún àwọn èèyàn tó bá ní ìdí ẹ̀ ni. wọ́n ní ṣùgbọ́n rìwáyà illa kalba saydi wọ́n ní rìwáyà yẹn ghayra sahih kò kò múnádóko torí pé àwọn àfáà gẹ́gẹ́ bíi imáàmù Nawawi àti imáàmù Nasa'i wọ́n ní àdìsí náà lẹ̀ wallahu a'lam. so lápèjúwe. tí a bá ní ẹni tí ó ní ajá tó jẹ́ pé ajá yẹn ó fi ń ni so ajá náà sì ti bímọ so kò ní lè mú ajá méjì èbí mẹ́ta láti máa tọ́jú wọn ó sì kọ̀ láti jẹ́ pé òun ó fún ẹni tó bá ní ìdẹ àyàfi kó gbowó wọ́n ní fa innahu yajuzu an yadfa amalan ẹni tó ní ìdí ẹni tó náà fẹ́ fi ṣe ń tí. ṣẹ̀ríà ṣe lẹ́tọ̀ ó tọ́ kó fún lówó kò sàbúrú lórí ẹ̀ wal ismu ala al ó wà lórí ẹni tó gbowó náà kìí ṣe tó ń fún náà torí pé òun ìdí ẹni tó ń gbà tí òsì jí fún ní tàbárò ó fún lówó ọgbà tó títọ́jú ajá gan fún rẹ̀ tí ìbá ṣe kó ní bùkátà fún haram ni dépò pé yọ ọ̀tà àní kéèyàn ó tiẹ̀ lájá lé láì ṣe pé bùkátà ajá níní tíṣẹ̀rí àyà tíṣẹ̀rí àfaramọ́ haram ni kátó ni pé èèyàn ó tiẹ̀ tún wá tà yóò gbowó sọ bákan náà wọ́n ní tí èèyàn bá lájá tẹ́nìkan wá tó fi mọ́tò gba àbí nǹkan kan ṣáṣe ó kú kì í ṣe ń ta lè gbowó lórí ẹ̀ torí pé a lè ṣe tẹ̀kúwì ìmọ̀ ẹ̀ a lè dá oyè lé e, torí pé kì í ṣe tó láǹfààní tí a lè dá oyè lé e. so ṣeré ó gbà wípé ẹni ọba pajá kí ẹni ọlájọ́ ní àfitọ́ ń fún tó fún lówó so bí ìgbà tọ́ta náà ni so kò sí yàtọ̀ bí kátajá àbí ká ajá tí wọ́n pa it's just the same thing nínú riwaya kan ti abi zubair ó ní sa'altu jabiran an thamani al-kalb was-sinur was-sinur ipe mo bi jabir ọmọ abdullah nípa ajá títà àti musu ó ní zajara nabi sallallahu alayhi wa sallam an dhalika anabi sallallahu alayhi wa sallam ó kìlọ̀ fún wa lórí rẹ̀ ipe a gbọ́dọ̀ tajà àṣìbọ̀tọ̀ ta musu. so nísìnyí ọ̀rọ̀ mùsùlùmí àti wọlé àdìsí wà ní sọ̀rí muslim so léè tó fi hàn pé àdìsí tó múnádóko ni so bet àwọn afá àwọn ṣe ìyapa ẹnu lórí ọ̀rọ̀ mùsùlùmí tá sọ yìí alákọ̀ọ́kọ́ ni pé àwọn kan ní kò fi àdìsí jábìr ta kàtá yìí fi sẹ̀rí ọ̀rọ̀ kejì nínú ẹ̀ ni pé wọ́n ní ó tọ́ kàtà kò sábúrú nínú ẹ̀ ó wà mọ́dàbù ulama káfà ó sì ní mọ́dàbù àwọn olùmọ̀ lọ́pọ̀lọpọ̀ sọ wọ́n ní ṣùgbọ́n kíkọ̀ fún wa láti mọ́ta musu fọwọ́ mahmulu alánáwó láyàǹfà ó ní pé kò láǹfààní ọ́ àlà annáwó náà tanzih àbíkọ́ ni pé púpọ̀ fún wa pípọ̀ mọ̀kúrú ni ẹni pé tá a bá ṣe é àlẹ́sẹ̀ hátà àtàdùn náà sòhí bàtà wúwá ìhàrọ́tà wúwá sàmáhàtà wù títí yóò fi jẹ́ pé yóò máa wọn èèyàn la tó fẹ́ pé tí wọ́n bá tiẹ̀ ní mùsùlùmí ò ní gbowó lórí ẹ̀ wọ́n mọ̀ fún àwọn èèyàn ni bó tilẹ̀ jẹ́ pé irú eléyìí kò kò kò ṣe é rí ní àsìkò tá a wà yìí báyìí torí pé àsìkò tá a wà yìí àsìkò owó ni èèyàn lè ta ọmọ ìyá rẹ̀ gan torí owó ká tó wá ní mùsù so ìgbà tá a máa fi dúró dà ipe tí ó fi máwọn èèyàn láyé pé irú nǹkan báyìí a máa ń bùn yẹn ni yọ pẹ́ bó tilẹ̀ tó ti bẹ́ẹ̀ dé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ náà ni ọ̀rọ̀ tí ó tẹ̀rí pé haram ni katamusu náà. naam wọ́n ní samanul kan khabith léètò fi hàn pé ẹ̀gbin ni ajá ìdí inú tí fi kọ̀ fún wa láti jẹ́ ìdínú tí wọ́n fi kọ̀ fún wa láti fi ṣe nǹkan kan ní àǹfààní ní ara rẹ̀ pàápàá jùlọ ìdínú wọn tí wọ́n fi kọ̀ fún wa láti mọ́ta ká má gbowó tó gbogbo tí ọlọ́run bá ṣe léèwọ̀ fún wa láti jẹ ó ṣe é léèwọ̀ láti wá owó lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nú ẹ̀ nínú àdìsí anáwó náà amáril baghi ọlọ́ anabi sàlàsálàm kọ̀ fún wa láti gba owó lórí zina ṣíṣe àbí láti fún ẹni tí ó fẹ́ ṣe jìnnà lówó so owó tá a san owó tí èèyàn san fóbìnrin láti fi bá lò owó ẹ̀gbin ni haram ni. àkọ́kọ́ náà àgbèrè ṣíṣe fúnra fúnra rẹ̀ haram ni owó tá a san lórí ẹ̀ náà haram ni haram méjì wá papọ̀ imaamu nawawi ó ní wàhúwà bí ijma il muslimin haramu ni pẹ̀lú ijma àwọn mùsùlùmí kò sí ìyapa lórí ẹ̀ alazaniyati wa alazani haramu fẹ́ni tó ṣe zina haramu fún ẹni tí wọ́n bá ṣe zina ẹni ó ṣe zina kó yọwó lápò kó fún ẹni ó ṣe zina pẹ̀lú ẹ̀ haramu ni ẹni wọ́n bá ṣe zina kó náà gbọ́wó náà haramu ni ọ̀nà owó wọn gbà yọ dókò lópin pé wọ́n ti fẹ́ ọlọ́run náà so owó tí wọ́n yọ láti fi san fúnra wọn gan haramu ni lẹ́yìn náà hada ìwádùn muharram torí pé pààrọ̀ tí wọ́n ṣe haram ni alqaida wọ́n sì ní kílá pé qaida náà principle ni pé anallaha idha harrama shay'an harrama thamanahu tí ọlọ́run bá ṣe nǹkan léèwọ̀ ó ṣe kárí owó nípa nǹkan náà léèwọ̀ náà fún rẹ̀. bẹ̀tí wọ́n ṣe ya pẹ̀lú nígbà tá a ti wá sanwó ọ̀hún tán tí ẹni ó gbowó tó ní pé à òun ti gbọ́ pé haramu ni owó yẹn kí ló fẹ́ fi ṣe ṣé yọ gbà bẹ́ẹ̀ pé tọ̀tẹ̀ omi ìlú mi gbà mọ́ àgbà wo ló ti fẹ́ sanwó ọ̀hún wọ́n ní owó yẹn kò gbọ́dọ̀ ná i mean ohun eh, eh, tó rọrùn jù tó lè ṣe ni kó fi ṣe sádàkà sádàkà tó máa ṣe nǹkan kọ́ máa ronú ládàá torí pé láti fi bọ́ kúrò nínú haram ni lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé haram ni tó sì túbá lọ́dọ́ lọ́dọ́ owó tó wá ti kójọ ń bẹ̀ ńkọ́ wọ́n ní owó yòó nígbà tó ti mọ̀ ní ọ̀gbọ́dọ̀ ló mọ́ gẹ́gẹ́ bí ìgbà ẹni ọlọ́tí ńlé tó wá gbọ́ pé wọ́n ní ọtí o haram ni wọ́n wá ní ọjà ẹ̀jẹ̀ ń tẹ iná omi ní mìíràn mọ́ àà èyí tó wà lé gan ó ti di haram fún láti ta so bẹ́ẹ̀ náà ni owó tó gbà lórí àgbèrè so wọ́n á ní owó yẹn yóò fi ṣe sádàkà ni tó ń ti bẹ́ẹ̀ náà kọ́ máa ronú pé òun ní ládàá ṣùgbọ́n àṣẹ yóò wù lọ́lọ́run tó bá wù ọlọ́run kó fún ládàá lórí ẹ̀ kò sẹ́ni tó yọ bọ́ lọ́n fà á tí yóò bá sì wù ọlọ́run kó mọ̀ fún ládàá bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè bọ́ lọ́n fà kankan. ọ̀rọ̀ ẹlẹ́kẹta ni anahu naha anil hulwanil kahin anabi sàásálà ń fún wa láti sanwó fún babaláwo àbí ah, bàbá yẹn wò eléyìí ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ti di ẹrú aláwo torí pé wọ́n ti gbẹ̀sìn lọ́wọ́ wọn ti sọ wọ́n dẹrú gbogbo nǹkan bá ti sọ fún wọn náà ni wọ́n gbàgbọ́ wọn ò gba tọ́lọ́run ọba gbọ́ mọ́ so tí baba aláwo bá ní ọmọ move kò ní move tí baba aláwo bá ní kó rìnrìn àjò náà ni ó rìnrìn àjò tí wọ́n bá ní ọmọ lọ kò ní lọ so wọ́n ti sọ dẹrú gbogbo nǹkan bá sọ fún náà ni ó gbà wọ́n sì ti gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ wọ́n ní alkahin ẹni tí wọ́n pè ní kahin huwa alladhi yadda'i ilma al-ashya alkainat almughayyaba ó ní ẹni tí ó ń kílèmù pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ọ̀la ò tí ì dé ó sì ti mọ tí ó ṣẹlẹ̀ àbí ohun tójú òrì òun wa yukhbiru an-nas biza'mihi anil ghibati wal ashya mustaqbala ó sì ń fún àwọn èèyàn níròyìn pé níròyìn pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ lọ́la o nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ lọ́dún tí ń bọ̀ o ò ní aláwo. wa huwa shamilun li kulli man yadda'i dhalika mina al-munajjam wa ad-darab bil-hasa wa kò sí yàtọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá fi ń sọ ipò mọ̀la àìdá ilẹ̀ ní ń ta o àbí owó ẹyọ ní ń dalẹ̀ o àbí ní tiẹ̀ sí ń ṣe àbí tíra gan ni ń wò àwọn míì wà tó yẹ pé tíra wọn wò gbogbo ẹ̀ náà eh, kí ni wọ́n ti four one nine ni ẹ̀sìn náà tí wọ́n fi ṣe four one nine wọ́n á kọ àwọn nǹkan pẹ̀lú alifábẹ́ẹ̀tì arabic ẹ̀rù pé kéwú lọ́wọ́ nù ẹ̀ irọ́ ni kò sí kéwú kankan nù ẹ̀ so náà ni wọ́n wò kódà bọ́ jẹ́ pé tẹ̀sùbá ní ń fà wípé bá tẹ̀sùbá yìí mú mo níbi kan yọ àgbà yọ kà gbogbo ẹ̀ náà aláwo ni lópin ìgbà tí bá ti ń sọ ìròyìn pé ntí ọ̀sẹ̀ rẹ̀ njọ́ pé ní hulwanu kahin ó ní ohun tá a san fún lórí iṣẹ́ tó ṣe wọ́n pè ní hulwan hulwan yẹn sweet halawa ó ní hulwan kí á ló dé tá a pè owó tá a san fún aláwo ní hulwan wọ́n ní ìdí ni pé ọgbowó ńlá ìṣe wàhálà owó yẹn kò ṣe wàhálà lórí ẹ̀ torí pé babaláwo kàn jókòó lé ní agbólé pawó orílẹ̀ lọ́wọ́ àdúgbò pawó jẹ́ so kò ṣe wàhálà owó tọ́gbà ìdínú tó fi pè ní halawa ẹni pé sweet tí a fún yorùbá náà ń pè ní kí ni yorùbá ń pè obì obì yorùbá pè ẹ obì ta fún bàbá àwọn náà máa ń tẹ̀yàn tàwọn jẹ pé ah, owó kọ́ o ànẹ́kò nígbà fúnra yóò dúkọ́ bá fi síbì kan torí pé kì ṣe titi ẹ̀ ti àwọn ọ̀rọ̀ wá ní àtọ́ fún oníròyìn rẹ̀. bákan náà àwọn àlùmọ̀ mùsùlùmí wọ́n fẹnu kò lórí pé awo ṣíṣe haram ni ìdájọ́ rẹ̀ sì ní tí wọ́n bá pèèyàn tí ó gbà pípa ni sọ ọlọ́run bá kó sọ wa nú ẹ̀ àìmọye ẹ̀mí tí ń rìn láàyè báyìí tó ẹ tó ti ẹgbọ́n wọnú kòtò pàápàá jùlọ mùsùlùmí náà kó mọ̀ lọ sọ́dọ̀ aláwo kí ni tó fẹ́ ṣe pẹ̀lú aláwo torí pé tó bá lọ sọ́dọ̀ aláwo wọ́n ti gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ lílọ sọ́dọ̀ aláwo ó pín sóríṣi méjì alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé kó lọ sọ́dọ̀ rẹ̀ kó sọ eh, problem ẹ̀ fún aláwo káláwo náà ó sì sọ eh, solution fún kó wá gbàgbọ́ so lílọ sọ́dọ̀ rẹ̀ tó ba aláwo léèrè dáláwo fún ní dáhùn tó fún ní solution tó sì gba aláwo gbọ́ ó ti di kèfèrí so ní ṣíṣe bẹ́ẹ̀ ó ti sọ di kèfèrí ó ti gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní man ata kahinan aw arrafan fasaddaqahu bima yaqulu faqad kafara bima unzila ala muhammadin sallallahu alayhi wa sallam gbogbo ẹnikẹ́ni tó bá lọ sọ́dọ̀ aláwo àbí bàbá yẹn ń wò tó sì gba ń tọ́ sọ fún gbọ́ ó ti di kèfèrí sí ní tí wọ́n sọ kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam. kí la sọ̀kalẹ̀ fanabi muhammad sallallahu alaihi wa alukur'an ati ẹ̀sìn islam ó ti di kèfèrí sí i so alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ kọ́ lọ kó sì bi léèrè ṣùgbọ́n tí babaláwo sọ kò gbàgbọ́ eléyìí náà haramu ni nínú ìjìyà haramu tó ṣe yóò máa kírun ogójì ọjọ́ ànígbàrún lọ́wọ́ ẹ̀ ogójì ọjọ́ yóò máa fi kírun ọlọ́run nígbàrún rẹ̀ anabi sàtàlà ni man ata arrafan fasa'alahu an shay'in lam tuqbal lahu salatun arba'ina layla gbogbo ẹnikẹ́ni tó bá lọ sọ́dọ̀ bàbá yẹn wò àbí aláwo tó bi léèrè nǹkan ìpè tó bá kírun ní ogójì ọjọ́ àní gba ìrun náà lọ́wọ́ ẹ̀ so báyìí ní ìsìn ẹlòmíì àáfàá ni wọ́n ń pè níbi aláwo tí ń ṣe gbogbo wọn gbogbo èèyàn ló sì mọ̀ pé aláwo ni tó ti bẹ́ẹ̀ náà wọn ò wọn pé láàfà ǹjẹ́ tó bá pa wá láàfà àti bá ní mọ́ pé láàfà mọ́ ǹjẹ́ mo jayò pa ìjayò pa torí ìfẹ́ bá irú àwọn àfà àbáǹjó kọ so tẹ́ bá lè pè mí ní àlùmọ́ẹ́dìrí tọ̀ pẹ́ lè mi ọ̀dà jù <laughs> Allahu sàn so irú àwọn ó sì wà nílùú tá a mọ̀ àbá náà la ti ń pe wọn àyè pé wọn láàfà tó sì jẹ́ pé ojoojúmọ́ báwọn ni wọ́n ń ṣe fáwọn èèyàn so ogójì ọjọ́ mi ò tí ì pé tó ti ṣe mí ogójì ọjọ́ ò tí ì pé tó tún ti ṣe mí so iye ìgbà wo ni òfin ní gbàrún rẹ̀ ń sì ń kírun ọlọ́wọ́ bá kó sọ wa. نعم حديث توا واجو الرافع ابن خديث أن رسول الله صلى الله عليه وسلم قال ثمن الكلب خبيث ومهر البغي خبيث وكسب الحجام خبيث حديثي وأقبالاتي رافع ابن خديج الله باقي ونسي النبي صلى الله عليه وسلم sọ pé owó tá a gbà lórí ajá ẹ̀gbin ni owó tá a gbà lórí àgbèrè ẹ̀gbin ni owó tá a gbà lórí hajjam oní kàwó kí ni wọ́n ń pè ní yorùbá. Naam. ó ní tí wọ́n fi nǹkan kan fa ẹ̀jẹ̀ jáde kúrò èèyàn níbi tí ó ń dùn yàn ìgòkó so wọ́n ní owó tá a gan òun náà ẹ̀gbin ni bet ọ̀rọ̀ ajá àti alágbèrè àṣẹ̀ṣẹ̀ sọ́tán ni ṣùgbọ́n ti ẹni ó dégò wọ́n ní hajjam huwa man mihinata al ó ní ẹni tó tó mu níṣẹ́ tó yẹ pé ti fi ń jẹun nù so ẹni ọmọ gòdè ó yẹ kó níṣẹ́ mi tí ó máa so tí ọba wa padà débi iṣẹ́ tó bá rí ẹnìkan tí tí ń bùkátà tó ní a ah, máa bọ̀ wá kó bá ń dégò ọlọ́run fún ọ lálàáfíà kó sì jẹ́ pé àlàkà àwọn náà nù kọ̀ wá ní í ṣe pé yóò fún lówó so bó ti yẹ kí ó jẹ́ nìyẹn ṣùgbọ́n tó bá ti wá di pé a ní iṣẹ́ òun ló burú jù torí pé ìgò dídé òun kò sáburú nù ẹ̀ ọ̀nà ògùn ni tí àlẹ́ sọ àṣálà sì kan ṣe ìyànjú fún wa láti ṣe bẹ̀t káwá mú níṣẹ́ tá a máa ṣe òun ni kò dáa so àdìsí yóò fi hàn pé owó tá à ń gbà lórí ìgò dídé owó náà ẹ̀gbin ni ṣùgbọ́n àwọn àfáà ṣe lórí ìdájọ́ owó tí ẹni tí ń dégò gbà àkọ́kọ́ ni pé wọ́n ní haram ni torí àdìsí tá a kà tán bákan náà àdìsí Abu Hurairah ipe anabi sallallahu alayhi wa sallam naha an kasbi alhijam kasbi alhajjam anabi sallallahu alayhi wa sallam kọ̀ kéèyàn máa fi ìgò dídé ṣiṣẹ́ kó máa gbowó lórí ẹ̀ so ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé halal ni ipe ẹni tí ń dégò tó gbowó halal lọ́gbàá wàhádà mẹ́dàbù jumhur eléyìí ni mẹ́dàbù àwọn àfáà tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tó pọ̀ jù wọ́n ní kí ni ẹ̀rí wọn ẹ̀rí wọn ní hadith abdullahi ibn abbas wípé ihtajama nabi sallallahu alayhi wa sallam wa ahtọ lẹ́dí hajamahu àdẹ́mísà àtàlà wọn bá ṣe dídégò yẹn ó sì sanwó fún ẹni tí ọba dégò walau kana haraman lam yu'tihi ibn abbas ó ní tó bá yẹ pé haram ni anabi ò ní sanwó fún un wọ́n ní ọ̀rọ̀ yìí ó ní ọ̀rọ̀ tí ó múnádóko òun ló sì tẹ̀wọ̀n ọkà kí wọ́n lọ́fà tí wọ́n fi ní khabith ni Ibn Qayyim rahimahullah ó ní anẹ́sà sẹ́là ń pe dídégò yẹn owó tí ń gbà pé khabith ni gẹ́gẹ́ bí ẹ̀gbin tá a pe sọ́ọ̀mù tafarnuwa kí ni wọ́n ń pè àlùbọ́sà àlùbọ́sà ayú àti àlùbọ́sà gan fún rẹ̀ a pè ní ẹ̀gbin a sì lẹ́ni ọba jẹ́ ọmọ wà mọ́kíláṣí ṣùgbọ́n tó bẹ́ẹ̀ náà kò ṣe àlùbọ́sà jíjẹ láram bẹ́ẹ̀ sì ni ò ṣe ayú jíjẹ ní haram ṣùgbọ́n a ní ẹ̀gbin ni torí pé ó máa ń rùn bẹ́ẹ̀ ẹni tí adégò fún àlàáfíà lòun ní rọ́pò pé yóò ní aburú kan léyà níbi dídégò fún afúnlálàáfíà ni bíi medication ni bẹ̀t kí ló fà tó fi jẹ́ pé mímu ní iṣẹ́ ọjẹ́ khabir wọ́n nítorí pé àwọn iṣẹ́ bá àwọn iṣẹ́ yẹpẹrẹ ni wọn ò ní àpọ́nlé so gbogbo ká máa rí ìkànnà ẹni rí ìkànnà só lè ní àpọ́nlé níwájú níwájú àwọn èèyàn kò lápọ́nlé kankan torí èékánná rírẹ́ ṣe iṣẹ́ ni iṣẹ́ kọ́ kò yẹ kó jẹ́ iṣẹ́ bákan náà irú dídégò yẹn náà yẹ kí ó jẹ́ iṣẹ́ wọ́n ní ìdí tí anabi sàlá fi pè ní ẹ̀gbin ni kàmá yutlaqu ala al-muharram radiu wa kasbul dani torí pé ọ̀nà tá a gbà wọ́wọ́ ọ̀nà tó yẹpẹrẹ ni so ìdí nu tí wọ́n fi pè ní khabith okay kí wá ní ìdájọ́ rẹ̀ wọ́n ní ìdájọ́ rẹ̀ ni pé ẹni tí ó bá ṣe kó máa ṣe pẹ̀lú pé ó níṣẹ́ lọ́wọ́ tó bá tiẹ̀ wá ṣe fún yàn tó bá fún ní nǹkan kọ́ gbà torí pé ẹ̀tọ́ ló gbà gẹ́gẹ́ bí ẹni ó ṣe rúkìá fún yàn kéèyàn wá jókòó lé kó wá ní rúkìá ló wọ́n máa ṣe àfa àpò ní rúkìá ṣe jẹ́ fẹ́ páwọn sàhábà kan wọ́n mú níṣẹ́ sàhábì tó tiẹ̀ kọ́kọ́ ṣe tó gbowó lórí ẹ̀ gan-an àwọn yòókù takò wọ́n láwọn ò ní jẹ́ nínú tó ọgbà àfìgbà tí wọ́n dé iwájú ànábì sallallahu alayhi wa sallam kí ànábì tó tó sọ pé ẹ̀tọ́ ni kò sábúrú nù ẹ̀ ẹ̀fẹ́ mi náà nù ẹ̀ ẹ̀ ní tó bá kù so bẹ̀tíkáwá ní ìjókòó lè yàn wá jókòó lé ohun tí ọmọ fi ṣiṣẹ́ ṣe nu kì í ṣiṣẹ́ so irú àwọn iṣẹ́ báyìí àwọn iṣẹ́ tó ní ẹ̀gbin nínú ni àwọn iṣẹ́ tó yẹpẹrẹ ni a sì fẹ́ kọjá pé mùsùlùmí gbogbo ògbà yọ máa tágẹ́ẹ̀tì ipò tó ga ni ìbáyé pé mùsùlùmí máa tágẹ́ẹ̀tì ipò tó ga tí ẹ bá lọ sí ìsàlẹ̀ ń sìn àwọn tẹ́jẹ́ ọmọ ìyá wa mùsùlùmí tán wá láti àríwá irúṣẹ́ wo náà ń ṣe mẹ́gáàdì omi títà àti nǹkan báyẹn ò ní ń ṣe mo sọ pé nígbà tí mo lọ sí ministry of education kì í ṣe pé kò sí mùsùlùmí bẹ̀t àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ dírẹ́fà ni àbí mẹ́sẹ́ńjà èyí tó sì jẹ́ mùsùlùmí tó wà ń kó mùsùlùmí ó kọ́ ni kìí ṣe mùsùlùmí ẹ̀sìn torí pé nínú àná kò sí ìmánì lọ́kàn so ìyẹn ni wọ́n fẹ́ kí mùsùlùmí kó máa háì ipò tó ga àwọn tó máa fún lápàlẹ́ ni kó máa ṣe so èyí tí àwa mùsùlùmí ta fẹ́ kú lónìí nìyẹn àwọn iṣẹ́ tó ní àpọ́nlé tó sì lówó lórí ẹ̀ níra àwọn mùsùlùmí kan máa kọ́ àwọn iṣẹ́ tó dáa tó sì lápọ́nlé tó ní owó lórí kọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí tẹ́ẹ̀rì àti ẹ̀dúpẹ́ nísàlẹ̀ àwọn ń ṣe yẹn bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ wọn náà ẹlòmíì tẹ́ẹ̀rì ó lè jẹ́ pé owó kọ mùsùlùmí náà ní jẹ́ bẹ́ẹ̀ n tó dáa o ní kí mùsùlùmí ó máa ṣiṣẹ́ tó lápọ́nlé láwùjọ tí wọn ò ní máa fọwọ́ fà sẹ́yìn. naam báàbù uraya wa ghayri dhalik nígbà tí a ka àdìsá alákọ̀ọ́kọ́ a sọ̀rọ̀ lórí uraya ipe bay'ul muzabana anabisa sallan ṣe ìdẹ̀kùn lórí ọ̀kan tó ń pè ní uraya ó ní a máa sọ̀rọ̀ lórí ẹ̀sìn an ibn thabit radiyallahu anhu. أن رسول الله صلى الله عليه وسلم رخص لصاحب العرية أن يبيعها بخرصها ولمسلم بخرصها تمرا يأكلونها رطبا حديثي أضالة يعدى زيت وما ثابت الله باتيو يونسي ibẹ́ anabi sallallahu alayhi wa sallam ó ṣe ìdẹ̀kùn tó fẹ́ ṣe irú òwò báyẹn èèyàn ní iṣu gbígbẹ ńlé ó sì ní iṣu tútù kó wá fi iṣu gbígbẹ ra iṣu tútù àbí ẹni ó ní dẹ́bínù igi dẹ́bínù tó ẹ pé tútù ni wọ́n ti àvẹ́sẹ̀ ó sì ní gbígbẹ tán ti àvẹ́sẹ̀ so wọ́n ní kó tà pẹ̀lú xírìsì ẹ̀ xírìsì ó ní ẹni tó ní ìmọ̀ nípa èso tó wà lórí igi àwọn kan ọlọ́run fún wọn lẹ́bùn èso tó bá tó bá wo igi yìí ó lè sọ pé kò pọ̀ kò dín a lè rí iye báyìí lórí igi yìí tó bá pèsè òní wípé kò pọ̀ kò dín a lè rí múdù báyìí lórí igi yìí tó bá gbé bíi àgbàdo ni àbí nǹkan kan báyẹn so àwọn kan wà tọ́lọ́run fún wọn lẹ́bùn rẹ̀ torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ni so ẹni tí a bá ṣe àkọ́kọ́ gbọ́dọ̀ wá ẹni tó mọ nípa nǹkan náà torí èyí tó tutù yẹn òun sì wà lórí igi èyí tá a fẹ́ fi rà òun wà nílẹ̀ ó ti gbẹ tá a ti lè alẹ́ wọ́n bẹ́ẹ̀ èyí tó wà lókè àmọ́ òṣùwọ̀n rẹ̀ so nígbà tí òṣìṣẹ́ pé a mú òṣùwọ̀n rẹ̀ tá a sì ní ìdí ẹ̀ á wọ ẹni tó nímọ̀ rẹ̀ òun yóò wá value ẹni tó wà lókè so a lè pè wọ́n ní value wà lónìí. òní ọba nu tó wà lóko yọ wá sọ pé n tó ń bẹ lórí igi yìí ó lè tó bí àpò so ẹni tí ọba wa ra òun náà àpò gbígbẹ ni ó mú wa torí pé kí ni ìdẹ̀kùn lásẹ̀ ni torí èyí tó wà lórí igi tó náà bá gbẹ tán kò ní tó àpò bet tor'i bẹ́ẹ̀ torí pé a ní ìdí ẹ̀ wọ́n ṣe ìdẹ̀kùn a lè ṣe kò sáburú nù so anisa salam ó ṣe ìdẹ̀kùn fún wa fún ẹni tó bá ní ìdí irú àwọn nǹkan èso báwọn so láti wá ẹni tó mọ̀ nípa rẹ̀ tí ó value ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ nú ẹ̀ léyìí tá a ti harvest èyí kò sí aburú nú ẹ̀ torí pé a lè amáyé rẹ̀ bẹ́ẹ̀ èyí tá a ti harvest àmáyé ẹ̀ mo rò pé a gbọ́ lè yé tọ́ anna rasulallah alayhi wa sallam rakhasa li sahibi rukhsa ó ní ìdẹ̀kùn nǹkankan tó jẹ́ tilas nǹkankan tilas ni ṣùgbọ́n wọ́n ṣe ìdẹ̀kùn fún yàn láti má ṣe imma fi tarkihi kó jẹ́ pé ìdẹ̀kùn tí wọ́n ṣe fún wa pé ká fi ilẹ̀ ká má ṣe aw imma fi fi'lihi àbí kí wọ́n ní ká ṣe so eléyìí ni wọ́n pè ní ìdẹ̀kùn ṣùgbọ́n àríyá ó ní dẹ́bínú tútù lórí igi inú ń pè ní àríyá dẹ́bínà tútù lórí igi bí kádìrí kíìlì yìí mìíràn tam pẹ̀lú fáliwù rẹ̀ níbi èyí tó ti gbẹ tí wọ́n ti harvest mo rò pé agbọ́lẹ̀ yẹ so àyàn bíi àhá bíi kárìsì ha òní kí wọ́n ta pẹ̀lú ẹni tó mọ̀ nípa rẹ̀ tí wọ́n wá ṣe fáliwù rẹ̀ tó bá ti wá ṣe fáliwù ẹ̀ tán. ntí wọ́n fi sanwó níbi èyí tó gbẹ nìyẹn yaqulunaha rutaba ẹni ọ̀ra yọ wà jẹ ní tutu tọ́ra ni torí pé ó ní ìdí àti jẹ́ ní ni ní fílẹ̀ kọgbẹ mọ́ tó bá pé yóò fílẹ̀ kọgbẹ haramu ni torí pé ti ta oúnjẹ oúnjẹ láì pé ó déédéé ara wọn mo so bákan náà ni àwọn nǹkan yòókù àtàwọn míì tí wọ́n tún jọ bíi mángòrò àti irú ẹ̀ so àní fílẹ̀ mọ́ lórí igi ẹni tí ó rà lẹ́sẹ̀kẹsẹ̀ lòun náà ni ó gé láti fi lò ó. hadith abu huraira tó wà wájú ẹ̀ ó ṣe àlékún nǹkan tí ò sí ní alákọ̀ọ́kọ́ ó ní pé an abi huraira Allah an anna rasulallah sallallahu alayhi wa رخص في بيع العرايا في خمسة أوسك أو دون خمسة أوسك ipe anabi sa sallam wo ṣe ìdẹ̀kùn ọ̀rọ̀ aya yẹn níbi ohun tí ò ju ausuki márùn lọ ohun tí ò ju ausuki márùn lọ wọ́n ní alwisku ausuki yẹn jẹ́ mùdí èyí ni pé wisku márùn wisku ẹyọ kan ó ní sáì sixty Olo máa jẹ́ wíṣkì kan sáì sixty ló máa jẹ́ wíṣkì kan nínú tá a máa ń wọ̀n so khamsatu awsuk ó máa jẹ́ three hundred sáì nìyẹn so a gbọ́dọ̀ ra ju three hundred sáì lọ so ẹni ó fẹ́ ra zebib láti jẹ tútù kò ní nídìí ju three hundred sáì lọ tó bá nídìí jù bẹ́ẹ̀ lọ ó doníṣòwò lò so àgbà kọ́ra torí pé wọ́n ṣe ìdẹ̀kùn yẹn torí ẹni tí wọ́n láǹfààní àti jẹ ni so òun gan fúnra ẹ̀ kò ní àǹfààní láti sílẹ̀ kọgbẹ torí pé a ṣe òwò yẹn torí kó lè jẹ́ ní tútù rẹ̀ ni so kò ní sílẹ̀ mọ́ títí yóò fi gbẹ. now sáà yẹn mùdùnàbíù mẹ́rin ló ń jẹ́ sáyì kan abẹ́ẹ̀kọ́ ni mùdùnàbíù mẹ́rin ló sáyì kan so sáyì kan yẹn sixty rẹ̀ ọgọ́ta oni oni wúskì kan so ọgọ́ta ọ̀nà márùn-ún ó jẹ́ eh, ọgọ́rùn-ún mẹ́ta sáyì nìyẹn ọgọ́rùn-ún sáyì so tá a bá fẹ́ máa tu sí múdù nàbí a ní three hundred times four èlò ló máa fún wa one thousand twenty múdù one thousand twenty múdù múdù nàbí wù kékeré yẹn naam naam one thousand two hundred múdù o ni gbà fún wa a gbọ́dọ̀ ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ naam fáyidà tó wà nù hadithi wọ́n ní ń tà mà ní pé. Kata oúnjẹ pẹ̀lú oúnjẹ tó jẹ́ pé irú kan náà ni àyàfi kó jẹ́ òṣùwọ̀n kan náà kó jẹ́ síra wọn a sì gbọ́dọ̀ dá pé èmi ọgbà ní ìsìn ìwọ wà gbà tiẹ̀ lọ́la àà ọgbà ní ìsìn ìwọ náà ó ti gbà tiẹ̀ ní ìsìn so ṣùgbọ́n tí o bá ti ṣe bẹ́ẹ̀ o ti di rìbá bẹ́ẹ̀ wọ́n wá ṣe ìdẹ̀kùn torí pé àwọn oúnjẹ yẹn gẹ́gẹ́ bí mo ti sọ sẹ́yìn àwọn míì wà tó yẹ pé wọ́n máa ń last ju ọdún kan lọ so tó bá ti pẹ́ yẹn ó ní bó ṣe máa rí ṣùgbọ́n tó bá wà ní tútù ó ní bó ṣe máa rí pàápàá jùlọ dẹ́bínú àti zebib àwọn yẹn wọ́n ní quality tiwọn nígbà tó bá wà ní tútù wọ́n sì ní quality wọn nígbà tó bá wà ní gbígbẹ so ẹlòmíì ó lè jẹ́ pé tútù yẹn gan-an ló nífẹ̀ẹ́ sí jù so kò sì ní rí tútù jẹ àfìgbà tó bá di àsìkò tí wọ́n bá ń tí ó so so ó sì ní gbígbẹ lé ó sì fẹ́ jẹ tútù kò sì lówó so that is why tó ń jẹ́ pé nínú mẹ́jẹ̀mú wọ́n ní èèyàn gbọ́dọ̀ ṣòwò yìí àyàfi tí ò bá ní owó tí ó fi rà lóko torí pé ànẹ́bí ni ẹ rà pẹ̀lú dinar ẹ pẹ̀lú dinar so àyàfi kọ́ ẹ pé kò lówó lọ tí ó fi rà so nígbà tí ò ti lówó tí ó sì rà yẹn èyí tó ní lẹ́yìn tútù rẹ̀ ló wù yóò wà fún wọn ní gbígbẹ yóò gbà tútù ṣùgbọ́n kò gbọ́dọ̀ ju sáyé amin wúskì márùn lọ one hundred and twenty mudu torí pé oní téèyàn lè bùkátà lé tí ó máa jẹ torí pé òun nìkan kọ́ ó ní fámìlì rẹ̀ ṣùgbọ́n tó táwa ti wá nídìí jù bẹ́ẹ̀ lọ ó ti ju ti èèyàn jẹ lọ so anabi sàlám kọ fún wa ká owó orú ẹ̀. náà wọ́n ní mùsàbánà yẹn wọ́n kọ̀ fún akátàjà náà ṣùgbọ́n n ìdẹ̀kùn ní ọ̀rọ̀ yá torí bùkátà àwọn èèyàn so tí ìbá ti ṣe pé èèyàn bá ní bùkátà sí haramu ni kéèyàn ó ta ọjà bẹ́ẹ̀ náà torí pé anabi sallallahu alayhi wa sallam ó rán òṣìṣẹ́ rẹ̀ kan lọ sí khaibar khaibar ìlú àwọn yahud ní síwájú kí mùsùlùmí ó tó gbà á so ohun tí wọ́n sì ń ṣe ń bẹ̀ jù ní igi dẹ́bínú ló pọ̀ jù ń bẹ̀ tó ti pé wọ́n ń roko míì so lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí wá gbà tán àwọn náà ní oko sínú Khaybar so ẹni tó àwọn tó àwọn òṣìṣẹ́ tó lọ sọ́wọ́n wá mú dẹ́bínú Khaybar wá fún Ànábì sàásánlá nígbà tí Ànábì sàásánlá rí dẹ́bínú yẹn ó jọ lójú torí pé dẹ́bínú náà dáa gan lọ́wọ́ ní àkúlù tamri Khaybar hakada ṣé gbogbo dẹ́bínú khaybar ṣé bó ṣe rí nu ni wọ́n á sọ pé àbẹ́ ah, ẹ̀kọ́ ya rasulallah inna na'khudhu sa'an min hadha bi sa'ain ah, min ar-rabi' àwọn èyí tó dáa yẹn àwọn èyí tó tá a bá fẹ́ gbà á fún wọn léyìí tí sáyé méjì á gbà sáyé kan pẹ̀lú ètò dáa mo rò pé bọ́ọ̀lù yìí bí ìgbà téèyàn ní eh, Fatima rice le rice kan wà tó ń pè ní Fatima àbíkó àtúwá ní èyí e, olókùúta ọ̀nà so ká wá fún wa lólókùúta múdù méjì ká gba Fatima múdù kan wọ́n ní báwọn ṣe máa ń rí nìyẹn bí anamsa sallah wa sọ pé fàlẹ́ àtẹ́fà ẹ má ṣe bẹ́ẹ̀ bí aljam'i bid dara'im gbogbo èyí tí tẹ́ rò pé kọ̀ dáhùn ẹ ta kẹ́ gba owó kẹ́ wá fowó ra èyí tó dáa thumma bta' bid-darahim janiba ẹ wá rè tó dáa pẹ̀lú owó ó ní ìyẹn jẹ́ òní sínú ẹ̀ ṣùgbọ́n tá a bá ní àfẹ́lẹ́ ìgbẹ́lẹ́ ni ìyẹn jẹ́ máa wà nínú ẹ̀ tó oúnjẹ ni méjèèjì kí ló dé tá a ṣe yàtọ̀ tẹ́lẹ̀ ìbá ló ń kó ta ẹni ó ní kó dáadáa kó fọ̀ òkúta fara balẹ̀ fọ̀ dáadáa òun náà ní ìjòkúta ráìsì náà ni ó sì jẹ́ nígbà míì sì ní ráìsì ti bí dùn ju fọ́rìn lọ so ànábì ni ẹ ta pẹ̀lú owó tẹ́ fi owó ra èyí tẹ́ fẹ́. so ìdínú tó fi jẹ́ pé èyí tí wọ́n ṣe ọ̀rọ̀ yẹn ìdẹ̀kùn lásán ni ní òfin Islam àbọ̀dọ̀ fóúnjẹ ránjẹ àfikọ́ jẹ́ pé a ní fi ọ̀kan níyà jùlọ lórí ọ̀kan náà. mo ní èrè pupa àti èrè funfun tá a bá fẹ́ fi èrè pupa rí èrè funfun múdù márùn múdù márùn lélẹ́yìí a gbọ́dọ̀ fún ọ̀kan ní àjùlọ ṣùgbọ́n lọ́jà tí n bá fẹ́ rà èrè pupa mo lè ní múdù rẹ̀ five hundred naira ni èrè funfun mo lè ní múdù rẹ̀ four hundred and fifty naira ni ìyẹn owó ni kì í ṣe oúnjẹ pẹ̀lú oúnjẹ oúnjẹ pẹ̀lú owó ni kò sábúrú nù ẹ̀ ṣùgbọ́n tí ń bá wa fóúnjẹ róúnjẹ ń gbọ́dọ̀ ṣe àjùlọ lórí méjèèjì mo rò pa gbélé rẹ nà. Now. bákan náà wọ́n ní wọ́n bi ànábì sallallahu alayhi wa sallam léèrè pé ṣé a lè fi dẹ́bínú gbígbẹ a lè fi ra èyí tó tutù anabi sá sálàm ni wọ́n léèrè pé àyànkùsù rútọ̀bù ìdá yabisa gbígbẹ àmì tutù yẹn ṣé máa ń dínkù tó náà bá gbẹ tán wọ́n ní bẹ́ẹ̀ ni kọlu naam wọ́n ní bẹ́ẹ̀ ni anabi sálàm ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ta gbígbẹ kẹ́ ẹ gbowó ẹ fowó ra tutù so eléyìí fi hàn pé ìdẹ̀kùn lásán ni ẹ̀sìn yẹn so ìdínú tí ó fi fà á tọ́ yẹ pé àwọn àfa ṣe májẹ̀mú lórí ẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni pé àyà kùlù ha ọ̀rú tọ̀ba ẹni tí ó rà ó di dandan kó jẹ́ ní tútù kò ní jẹ́ gbígbẹ torí ìdí tá a fi ṣe ìdẹ̀kùn fún un fẹ́yìdà tẹ́rọ̀kù àti àsọ̀rọ̀ tẹ̀mùrọ̀ tí wọ́n bá fi ilẹ̀ títí ó fi di tẹ̀mùrọ̀ tó fi di gbígbẹ fàlàyé sí holbein ọjà tó rántà ìrọ̀tọ́ wọn ọ̀tọ́ wọn ṣe lórí ẹ̀tọ́ ẹ̀sìn islam májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì aláyé jìdù darahim kó má jẹ́ pé wọ́n ní owó tí wọ́n fi ra gbígbẹ tí wọ́n need àmì tútù tí wọ́n need wọn ò lówó tí wọ́n fi ra so ìdínú tó fi jẹ́ pé ìdẹ̀kùn ni ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ an yakuna fi ma dúnà khamsata awsi kó má ju àwòsìkì márùn lọ àwòsìkì márùn gan kó pé pérépéré àwọn àfáà míì wò pé haramu ni torí pé ẹni tó wá nú àdíìsì ni pé dúnà hamsata àwòsìkì kọ́má tó àwòsìkì márùn so kọ́ wá tiẹ̀ wá pé àwòsìkì márùn gan àfáà ní àpẹẹpẹ ah, ah, àyàfi kọ́ jẹ́ pé kò tó àwòsìkì márùn. now wọ́n ní ọjà títà yẹ ó ní ahwal alákọ̀ọ́kọ́ aziyada ala khamsatu awsuk tí wọ́n bá fẹ́ rà tó bá ti lé awsuk márùn-ún haramu ni kò sí ìyàpẹ̀nu lọ́dọ̀ àwọn afa ẹlẹ́ẹ̀kejì aqalla min ah, khamsatu awsuk kọ́mọ́ tó awsuk márùn-ún wọ́n ní eléyìí ó tọ́ kò sí ìyàpẹ̀nu lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta fi khamsatu awsuk kọ́ wá jẹ́ pé ó pé áwùsùkì márùn gangan pérépéré eléyìí ni ìyàpẹ́ ló ń bẹ lọ́rọ̀ ẹ̀ lórí àwọn àfà àwọn àfà kan ní láyà zeus òun sì ní mẹ́dàbà àwọn ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ kọlu al-aslu anyabi atamru bi rutob haraman torí pé ìpìlẹ̀ kata dẹ́bínú àti dẹ́bínú ọ̀kan tútù ọ̀kan gbígbẹ haramun ni wàtẹ́pọ̀ al-khamsatu mashkukan fihi so kọ́wá pé àwùsùkì márùn yẹn iyèméjì ń bẹ lórí ẹ̀ torí pé ànábì ní dúnà hamsata ọ̀sù kó má pé ọ̀sù kì márùn so tó bá ilé pé yẹn ti di ti iyèméjì ń bẹ nínú ẹ̀ so yẹn wà padà sí aslu rẹ̀ ò haram àwọn míì ní yejus torí pé hadith yẹn omi wá ní shak ipe hamsata ọ̀sùkin àó dúnà hamsata ọ̀sùkin pé haúsùkì márùn àbí kọ́mọ̀tò haúsùkì márùn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ànábì kọ́ ni haúyì kì í sọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n gbà wá o ní ọmọ sẹ́tẹ́ǹtì kí ni tí wọ́n sọ so ní ìsìn tó bá rí bẹ́ẹ̀ mr uh, ọlájídé student mi ni wọn àti malam suraj àti afai, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbà ọ̀rọ̀ yìí wá lọ́dọ̀ mi ipe mọ̀sọ̀ báyìí ẹnìkan ló wá ṣe èméjì pé báyìí àbí báyìí àwọn méjì ò ṣe èméjì ọ̀rọ̀ wo lágbà ọ̀rọ̀ àwọn méjì yẹn lágbà so àwọn kan wà tí wọ́n gba àdìsí náà pẹ̀lú shak ẹlòmíì wà tó tún wọ́n gba àdìsí náà pẹ̀lú shak so àwọn tí wọ́n gbà pẹ̀lú shak yẹn lọ́pọ̀ jù ìdí inú táwọn afa fi tẹ èyí tó wá pẹ̀lú shak ẹ̀ wọ́n fi pé ní ṣáàbùn mo rò pa gbélé yìí so that is why táwọn jòmóòrù tán fi ní kò gbọdọ̀ pé áùsùkì márùn torí pé dẹ́kun ni. náà májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin ó ní pé tá a bá fẹ́ ta ó di dandan káwọ́ ẹni tó mọ nípa kiri yẹn kì í ṣe gbogbo èèyàn ní ọkàn wá pé eléyìí yọ̀fẹ̀ tó àpò márùn-ún àbápò mẹ́rin áà ẹni ọmọ ń pa rẹ̀ gangan ni ó wà value rẹ̀ torí pé tá a bá fẹ́ value ilé kì í ṣèyàn nìkan lá ní ó wà àwọn tó máa ń pa ilé àwọn ni wọ́n wà ṣe bẹ́ẹ̀ náà ni tá a bá bá value tó wà lórí igi yẹn náà aláti wá ẹni ọmọ ń pa ni kó wá value rẹ̀ so eléyìí ni májẹ̀mú tí àwọn àfà tí wọ́n ṣe lórí ìdẹ̀kùn tí wọ́n ṣe yìí ẹlẹ́ẹ̀ka àwọn rẹ̀ ni pé kó jẹ́ pé ẹni tó fẹ́ rà yẹn ó ní bùkátà sí ni ṣùgbọ́n tó bá fẹ́ rà ní pé ó fẹ́ rà lásán wọ́n ní kò tọ́ àyàfi kó pé ó ní bùkátà sí ní jíjẹ ni so wallahu alam orí eléyìí ni a ó ti dúró àti kọjá àsìkò tí a bá bù fún wa èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kó fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí jìn wá àwọn afáwa tí wọ́n travel ọlọ́run bá kí ó bá fi ìṣọ́ rẹ̀ sọ gbogbo àwa tí a rìn lójú ọ̀nà ọlọ́wọ́ bá kó máa fi ìsọ ìsọ ìjàmbá mọ́tò ọlọ́wọ́ má jẹ́ kárí agbára náà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hmm. <laughs> wọ́n ala kulli hal àwọn náà gẹ́gẹ́ bí oní hijama ni kò yẹ ká pé iṣẹ́ tí wọ́n máa ṣe láti máa gbowó lórí ẹ̀ ni ṣùgbọ́n tá bá báyàn ṣe tán téèyàn bá fún wọn ní nǹkan kò sáburú nù ẹ̀ so gbogbo ẹ̀ ó wà ní irú iṣẹ́ iṣẹ́ báyẹn náà ni àwọn iṣẹ́ tí à ń sọ̀rọ̀ bá kò pa dandan kọjá pé ìjàmà nìkan ni torí pé òun náà help lọ́yẹ kó máa jẹ́ kí ṣe ń tá a máa gbowó lórí ẹ̀ ṣùgbọ́n tí a bá wá ṣe tán téèyàn bá ní nǹkan tí ó fún kò sáburú nù ẹ̀ kó wá jókòó pé iṣẹ́ tó wọ́n máa ṣe nìyẹn tó wallahu alam wọ́n bá gbà ṣiṣẹ́ bí hospital nursing. for example wọ́n gbà ṣiṣẹ́ pé ohun tí wọ́n máa ṣe nìyẹn wọ́n máa sanwó oṣù fún so gbogbo ìgbà tí wọ́n bá gbé ẹni ẹsẹ̀ rẹ̀ dá hospital òní ọba tó tó bá gba títò ìyẹn kò sábúrú náà torí pé wọ́n gbà ṣiṣẹ́ ní iṣẹ́ ló ń ṣe bẹ̀tù kó wá jókòó sílé kọ́ ẹ pé ọ̀wọ́ tí wọ́n máa ṣe nìyẹn torí pé iṣẹ́ yẹn yóò fẹ́ ní eh, aburú nú bó ló ṣe lè kọ̀ǹtró ọkàn rẹ̀ ẹ̀mí ẹ̀ torí pé àdúrà tí wọ́n máa gbà ní kẹ́sẹ̀ èèyàn dá torí kẹ́sẹ̀ èèyàn bá dá òun ò ní rí tí ó jẹ torí wọ́n ti jókòó pé ó dìgbà kẹ́sẹ̀ èèyàn bá dá kó tó jẹun so ìdí inú tó fi pé irú iṣẹ́ bá ó léwu díẹ̀ Allahu alam aleykum salaam wa rahmatulah wa yakum. àkọ́kọ́ náà lórí nípa pé àti ìjọba ní adarí iṣẹ́ rẹ̀ yóò máa ní pẹ̀lú òbí wọn sí ọ̀rọ̀ ṣé ó jẹmọ́ ẹni tó bá ní nílé fún bí òfin sọdẹ náà òun náà kó wọn mú ẹ̀dínkù àbí òun ó bọ́ ń bẹ̀. àwọn ń bọ́ ń bẹ̀ torí pé ìdí tó fi ní ajá torí àti sọdẹ ni tó á pọ̀ ọdẹ ní í ṣe iṣẹ́ tó ń ṣe é jẹun ni ọdẹ ni tó lọ́wọ́ alájá mo ní ó fàjá sí ṣé yóò fi sájá sí oko ni àbí mo ní ó ṣe ti sí so ilé rẹ̀ náà ni ó gbé ṣùgbọ́n tó bá láǹfààní láti máa de ajá yẹn mọ́ oko tó bá lóko ó dáa ju kó wà lé rẹ̀ lọ torí pé kò sí yàtọ̀ fún ajá tí ń ṣọdẹ àti etí ọ̀ṣọdẹ níbi pé màláìkà ò ní wọlé tí ajá bá wà kò sí yàtọ̀ ajá tí ń ṣe mẹgáàdì fúnlé ajá tá a fi ń roko àbájá tá a fi ń ṣọdẹ tájá bá sì wà lé àwọn màláìkà ò ní wọ̀bẹ̀ so kò sí yàtọ̀ nú ẹ̀ n tí wọ́n ṣe láti bẹ́ pé ó obtain as nǹkan tó ní ajá wọ́n ṣe halal torí tí ń fi ń ṣe so tí ọba níyẹn kò ní nídìí àti máa mú ajá pé ajá tí ó máa sìn ajá ìsìn tá a sìn tá a bá fẹ́ sàjáàní lọ sin àgùntàn àbí kó o sin àkúyà bó ti jẹ́ aláìgbọràn tó náà ó tó dájú ó tó dáa jájá lọ. náà. fún bí ẹni tí wà ní bùkátà sí ajá ṣùgbọ́n ọ̀dọ̀ ẹni tí èṣù ní ló ti rí títà ló ń ta. Hmm. so uh, irú owó téèyàn fún uh, irú ẹni bẹ́ẹ̀ ẹ dàpọ̀ ṣé èyí náà bọ́ sínú pípé. well ala kulli hal òun òun ló ní ìdí ẹ̀ ó sì fẹ́ fi ṣe Islam ṣe lẹ́tọ̀ọ́ ni so ọ̀dọ̀ ẹnikẹ́ni tó bá ti rí náà ló ti lè rà á bọ́jọ́dọ̀ mùsùlùmí ló ti rí tó fún mùsùlùmí yẹn pé fún lájà mo fẹ́ mọ̀ ń wájá tí mo fi sọdẹ tó wá ní a ah, mo lájà ṣùgbọ́n ní fún ọ àfi tí ń bàtà fún ọ so tó bá rà lọ́dọ̀ mùsùlùmí náà nǹkan náà ni mùsùlùmí dẹ́sẹ̀ láti gba ajá so tó bá sì rà lọ́wọ́ christian náà òun náà dẹ́sẹ̀ láti gbowó ajá so àìjẹ́ mùsùlùmí ò nẹ̀ yàtọ̀ tí christian bá ṣe zìnà ṣé ó dẹ́sẹ̀ àbí ó dẹ́sẹ̀ ó dẹ́sẹ̀ torí pé àsìkò tí ó ń live àsìkò islam ni òun náà wà nù àlùmà mùsùlùmí àlùmà anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n wọ́n ṣe àlùmà ìjábà àlùmà dáwà ni so gbogbo tó ṣe ní ẹ̀ṣẹ̀ ń bẹ lórí ẹ̀ so òun náà ẹ̀ṣẹ̀ ń bẹ lórí ẹ̀ láti gbowó bẹ́t èèyàn tí èèyàn fún lówó kì í ṣẹ̀ṣẹ̀ lópin ìgbà téèyàn bá ti tọrọ lọ́wọ́ ẹ̀ pé fún mi ní ajá yìí nígbà tí èsì pé ó ń lò ṣe bá ajá kan lò tó wá ní àwọn ah, òní fún mi àfi tí ń bára tí ń bá fún lówó owó ẹ̀sẹ̀ lọ́gbà so èmi tí mo fún kò sáburú lórí mi torí pé mi ò ní other means mo sì ní ìdí ajá náà bọ́yọ̀ pé náà. Nǹkan kan tó dàbí trend nísìn, particularly bá ṣe fẹ́ wọ New Year. Nǹkan káwọn Christian máa ń ṣe àti nínú àwọn mùsùlùmí náà. táwọn náà ti ń ṣe bá. ní pé wọ́n ní alẹ́ òwúrọ̀ àdìfọ́sì yẹn ìpè àwọn kan wọ́n ti di ìṣètò àhájúdì. yes ní mùsùlùmí ní wọn ẹ bá wọn social media ẹ kàtẹ́ fún àgbàtà yìí. Allahu akbar. Wọ́n fi tó nínú bí àhájúdì yẹn wọ́n tún wá máa ń gbìbọn pàtẹ́ prọfẹ̀tì ìlọ two thousand and nineteen kàbáyìí kàbáyìí sẹ́ẹ̀rí gbogbo yẹn tẹ́ ẹ sọ ní ìsìn dájúdájú láì tí ì mọ àwọn òun lọ́sọ àtọ̀dọ̀ yorùbá ló ti wá torí pé yorùbá gbádùn ká máa kọ́ christian dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àwọn yorùbá máa ń ṣe wọ́n rí látọ̀dọ̀ christian ni so wọ́n sì wọ́n sì kára máa di dígbò fi sọ́dẹ̀sìn so àwọn christian ọ̀hún gan fúnra ẹ̀ àwọn christian ẹgbẹ́ wọn ò gbà wọ́n gbọ́ torí pé wọ́n mọ̀ pé irọ́ ni wọ́n ń pa gbogbo àwọn churches tó ń tẹ́ ń sí lónìí kún ó tó sí ó dìgbà tí wọ́n bá lọ́dọ̀ aláwo náà ọ̀dọ̀ aláwo ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó bá wọn ṣe oríṣiríṣi àwọn nǹkan ní nǹkan evil eh, kìíní so ó ní wọ́n máa lò kì í ṣe pé bóyá wọ́n ní agbára àti change nǹkan kan sí ọwọ́ náà ni wọ́n ń pa so yọ̀wọ̀ àwa yìí pé òun ó sọ pé nǹkan kan báyìí ni ó ṣẹlẹ̀ ní lọ́dún gbogbo ẹ̀yọ́rọ́ ni kò tiẹ̀ tọ́ kí èèyàn gbà wọ́n gbọ́. kò tọ́ kéèyàn ọgbà gbọ́ torí pé n tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run nìkan lọ́mọ ẹnìkan ò so eléyìí ìṣe uh, fact ni ẹnìkan kan ò so gbígbà wọn gbọ́ gan haram ni ọ̀gbọ́dọ̀ gbà wọn gbọ́ so bẹ́ẹ̀ nígbà tó yẹ pé àwọn ń ti wọn wọn ò so kí ni jẹ́ fẹ́ sọ bẹ́ẹ̀ mùsùlùmí tó mú yẹn wá ó mú bídà ńlá ni so tó sì jẹ́ pé ó burú pààjù. omi ó lè sọ di kèfèrí torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe tó bá claim kó o mọ gẹ́ìbù ó ti di kèfèrí so ibi tó burú sí nìyẹn kí claim pé òun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la yẹn ó ti di kèfèrí lórí ẹ̀ so that's ibi tí aburú ń bẹ tí aburú ń bẹ ń nìyẹn ọlọ́wọ́ bá kọ́ sọ wa allah musta'an wa aleykum salaam wa rahmatulah. Hmm.

fún ìdájọ́ pé wọ́n ti ń wí lẹ́tẹ̀ padà pé wọ́n ti pín wọ́n ti pín lẹ́tẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ pín kàmẹ́. ṣé báwo ló ti kùsùn mí dùn mí? mo ń ṣáájú tó ti wọ́n kó rẹ̀ ọkọ̀ bẹ́ẹ̀ wọ́n fi wọ́n ti dá fún ọkọ̀ ìgbà tó ń padà ìgbà tó ń mú wá ní ìlú ní fọ́ọ̀tì àwọn ọmọ mi. Ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n yóò kílè mú owó tó ń ta kọ́ wípé kílè mú tó ṣì ń nira lọ́wọ́ àkáńtà ìkọ́kọ́ rẹ̀ bàjẹ́ ọkọ̀ rẹ̀ ṣó báwo lè ṣe àlùfí yóò gba owó àbí òkú ti èrè tó dà náà mú owó ni wọ́n là. <laughs> aláwọ̀ sáà àkọ́kọ́ náà ní tó ṣe kò sọ kò burú torí pé wọ́n ti láṣẹ láti sanwó tuntun wá rọ́nà tí ó fi gbowó ẹ̀ padà kò sá burú nù ẹ̀ torí pé tọ́wá fi ẹlẹ́jẹ̀ yẹn lẹ̀ fún wọn wọ́n jẹ́ ni so tó bá sì gbé ẹlẹ́jẹ̀ yẹn tó lọ sọ́nù síbì kan ó dáa ju kí ó fi ilẹ̀ fún wọn kó wọn jẹ lọ wọn ti gbowó lọ́wọ́ ẹ̀ so ńgbà wọn ara ti gbé tí wọn ti jẹun kí wọn sanwó tí wọn jẹ so ìjọba ara san tán bó ti kílèmù fọ́tì yẹn tó bá san fọ́tì fún yọ̀ọ̀yọ̀ thirty thousand rẹ̀ lẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ten thousand tó wọ orí ẹ̀ kìí ṣẹ̀tọ́ ẹ̀ so eléyìí òun lè fi ṣe sàárà thirty thousand tó san gangan lẹ̀tọ́ ẹ̀ ó ti gbowó ẹ̀ padà ni yọ jẹ́ di pé ìdájọ́ pé kò san owó ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ fífowó kún fún tó ṣe tó ṣe yẹn wọlé àlà kò sáburú lórí ẹ̀ ó sì lè ọlọ́ọ̀nì kan ló mọ̀ ṣùgbọ́n mi ò rí pé wọ́n báyà burú mẹ́mẹ́ so tó bá gba ten thousand èyí tó lé yẹn o yóò fi ṣe sàárà ni bẹ́ẹ̀ kò tọ́ kéèyàn ní torí pé ẹnìkan fara ni mí kémi náà fara ni mi ò rò pé ó ṣe ó tọ́ dáadáa tó bá lè gba owó rẹ̀ ni ọba dáa jù. yóò fowó tí ọ̀tọ̀ pé ọkọ̀ pé èyí ń gán lè mú kọ́mọ́kọ́ rẹ̀ ọba jẹ́ ọlọ́kọ́. so fàárẹ̀ fún àpẹẹrẹ plọ́ọ̀tì fẹ́ wà ẹni wá tutù òun ó tà ní. tó tí ẹ bá ara ẹ̀rọ lọ́sọ̀ sí ẹni wọ́n bọ́ sí adókòkè òra àti òkú. well uh, ala kulli hal tí ó bá ní téèyàn lè rà tí tó tọ́jú oníṣẹ́ téèyàn ó ṣe tí ó máa fi jẹ oúnjẹ ọjọ́ rẹ̀ tí ó máa fi jẹ halali rẹ̀ ó mọṣẹ́ tí wọ́n ń wá ẹni tí ó ṣe ṣùgbọ́n society tó wà society tí ó lóòótọ́ ni kì í ṣẹni tó ẹ̀ǹtáìtò fúnṣẹ́ yẹn ni wọ́n fún so ẹlòmíì gan tí wọ́n fún slọ́ọ̀tì kí ló dé tí wọ́n fún slọ́ọ̀tì kí ni kí ni jẹ́ slọ́ọ̀tì níbi iṣẹ́ so nígbà wọn ti fún un ní slọ́ọ̀tì ẹ̀rú ti wọnú ìpè tọ̀ èmi mo mọṣẹ́ yìí o kó fún mi kí n mọ kí wọ́n gbà mí kí n máa ṣiṣẹ́ oníyà àfitọ́ bára so èèyàn lè rà torí pé èèyàn ò ní order means so ẹsẹ̀ òsì lọ́wọ́ èèyàn ẹsẹ̀ ń bẹ lọ́rùn ẹ̀ ti ọ̀tà ṣùgbọ́n tó bá wá jẹ́ pé èèyàn gan fúnra ẹ̀ náà mọ́ṣẹ́ òun òun náà fẹ́ rà lọ́nà ìrú náà ni so nǹkan kan náà ni wọ́n jẹ́ ṣùgbọ́n èèyàn mọ́ṣẹ́ yẹn níṣẹ́ tí wọ́n níìdì wọn mọ́ṣẹ́ so ó sì níìdì iṣẹ́ yẹn láti máa fi wá ọ̀nà halal ẹ̀ ni kò sáburú nínú ẹ̀tọ́ kọ́ra torí pé tó bá rà tán yóò máa jẹ lọ ní títí ọlọ́run nìkan ló mọ̀ gbà tí ó ṣiṣẹ́ yẹn dà ṣùgbọ́n ẹni ọ̀tá gangan ni ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ wallahu alim so àwọn nǹkan míì ní society wa yìí ó gbẹlẹgẹ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn kan wà tó yẹ pé tẹ́yàn bá ṣe ìrìtìkáàbọ̀ ẹ̀ kò lè jẹ́ aburú tó jẹ́ ìtìlú fún yàn torí pé yàn ní other means wallahu alim. طب السلام عليكم ورحمة الله وبركاته